dúró ná dúró ná dúró ná dúró ná means hold on dúró ná means hold on ẹ dúró ná mo fẹ́ sáré ṣe nǹkan kan ẹ dúró ná mo fẹ́ sáré ṣe nǹkan kan